ẹjẹ́ àkìrà kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí arílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tòṣó lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ àkàndọ̀rọ̀ Awíkòǹkò ń lóko mi àjàó àrò ni mi Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà àánú Olódùmarè ní fi wá sílẹ̀ well kò sí bá a ṣe lè ṣe tá à ní sọ̀rọ̀ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé lè tí mo fẹ́ sọ lálẹ́ yìí ọpẹ́ mi díẹ̀ kí n tó reflect lé lórí n ò dédé pẹ́ mo pẹ́ kí n lè bá a pẹ́ láyé ni bí ó kọ́ lé wa lórí ọ̀rọ̀ Dangote NNPC Independent Marketers Dangote gbé àwọn. Àwọn NNPC àti independent marketer lọ sí ilé ẹjọ́ wọ́n dẹ̀ fáìlì lawsuit of one hundred billion naira láti stop Dangote àti àwọn independent marketers pé wọn ò gbọ́dọ̀ import epo wá sí Nàìjíríà mọ́ hmm. a máa reflect lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ìdí ni pé kò yẹ kẹ́nìkan ó gbégbá ọjà kalẹ̀ torí àwọn èèyàn tí ń bẹ nulẹ̀ because àwọn èèyàn tí ń bẹ nulẹ̀ ti lé wọ́n ti lé ní customer tí wọ́n patronize tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti lé lẹ́ni tó jẹ́ pé tó bá dà tó dí wọ́n lè gbà wọ́n lọ́wọ́ wọn àwọn èèyàn tí ń bẹ nulẹ̀ ti ní onítìjú wọ́n ti ní ẹni tó pé ọjà rẹ̀ rọjú because mi ni ma gbénu lé pẹ̀lú èèyàn kí n fẹ́ ra gàrí kọjá pé tí n bá ra níta one thousand naira níta ní rà á káràánú ilé mi ọmọ ta ní one thousand one hundred tàbí one thousand two hundred tó bá jẹ́ pé ibi tí mo ti fẹ́ rà á owó tí yóò gorí ẹ̀ kò ní tó bẹ́ẹ̀ kò ní ná mi wàhálà tó bẹ́ẹ̀ lo and behold pẹ̀lú ògo ọlọ́run ń jáde lọ gbòòrò láti lọ tí mo fẹ́ rà o so ẹ jẹ́ àkọ́kọ́ lọ síbi pé Dangote sù NNPC àti independent marketers màá ka lawsuit yẹn bó ṣe wà lẹ́yìn ẹ̀ la tó máa wá reflect lé lórí pé kí ni Dangote rí lọ́bẹ̀ tó ìwà ru ọwọ́ àdéhùn kí ló wà láàrin àtàwọn NNPC kí ló dé tó jẹ́ pé àwọn tí wọ́n ro tán sọ pé àwọn fẹ́ stop monopoly àwọn gangan ni chairman monopoly ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ pé a ti ń gbọ́ tipẹ́tipẹ́ bọ́tà máa ń rò wípé àréèrè sọ ni tàbí àsọdùn ni nípa pé ẹ Dangote nìkan ló máa máa import rice, Dangote nìkan ni ó máa tayọ̀ Dangote nìkan ni ó máa ta ṣúgà Dangote nìkan ni ó máa ta yìí Dangote nìkan ni ó máa ta tọ̀hún a máa ń wò wípé ọ̀rọ̀ àsọdùn ni bóyá àwọn èèyàn kàn fi ń bà á jẹ ni ọ̀rọ̀ tepo yìí ló tú gbogbo ẹ̀ síta lọ́jà mọ̀ wípé àwọn tí ń sọ̀rọ̀ wọn ò sáré sọ òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé wọn sọ ṣùgbọ́n torí pé kò tí ì fẹ́jú tó báyìí ni ò jẹ́ káwa kan mọ̀ àwọn kan ti mọ̀ tipẹ́tipẹ́ now ilé ẹjọ́ ọ̀hún ìlú Àbújá ló máa gbọ́ o in a suit with the reference FHC slash slash ABJ slash CS slash 1324 slash 2024. So Dangote refinery wọ́n ń béèrè dáméjì sí one hundred billion naira against the Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority that is NMDPRA for allegedly granting import licenses to the Nigeria National Petroleum Corporation Limited NNPCL now kò yé mi mọ́ o àjọ tí ń issue license yìí issue license fún NNPC tán bá issue ẹ̀ fún NNPC tàná tó fẹ́ issue ẹ̀ fún so uh, NNPCL matrix Petroleum Services Limited, Matrix, and others for importing petroleum products like automotive gas oil, AGO, and jet fuel, aviation turbine fuel into the country, despite Dangote's production capacity exceeding the country's currently daily produ petroleum product consumption. ǹdán gbìyànjú láti sọ fún abẹ́rẹ́ ni pé kò yẹ kí àjọ tí ń issue license fáwọn èèyàn láti import epo kó lè issue license fáwọn èèyàn tó kù mọ́ sòfà tó jẹ́ pé nǹkan wá lọ sókótó ń bẹ lápò sòkòtò wọn epo tán fẹ́ lọ rè import ó ń bẹ ní refinery Dangote tó lute síbẹ̀ tí ọ̀rẹ́ ni rà á wáyé tí àtúmọ̀ lẹ́gbàá nílé tátùmọ̀ awẹ́gbàá kiri òde kò yẹ kó rí bẹ́ẹ̀ lérò Dangote ni o so ẹ jẹ́ ń délẹ̀ náà the defendants in the suit include the NMDPRA NMPCL AYM Shafa Holdings Limited AA Rano Limited Tea Time Petroleum Limited 2015 Petroleum Limited and Matriz Petroleum Services Limited. Represented by a group of lawyers led by Ogu Onoja, San, Dangote contends that the licenses issued to NMPCL and others contravene the Petroleum Industry Act, PIA. E. Ngbàtí àjèjì bá ti ń júwe sàárè àfọ́jú ẹ ti mọ̀ pọ́ lọ́wọ́ kan mo nílé nù ni sí finish ti wà pé individual ó wà wòfin ìlànà àti ètò gbogbo àwọn nǹkan tá à ń ṣe lórílẹ̀‐èdè yìí an individual rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lágbára ju dídí orílẹ̀‐èdè lọ individual rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lè kó gbogbo orílẹ̀‐èdè sábíà rẹ̀ tó jẹ́ pé ibi tó bá darí wa gbà náà là á gbà ní tó bá mú wá fún wa náà là á ṣe iye tó bá ti pe nǹkan fún wa náà la gbọ́dọ̀ rà á lóòótọ́ àwọn èèyàn kan wò ó bí ẹni pé àwọn kàbá tàbí ìjọba àpapọ̀ tàbí NNPC wọ́n fẹ́ dẹ́yẹ sí Dangote bùràwá kan rí ní ìrèwé pé ọ̀kánjúà ìkòkò ni Dangote fúnra lára ẹ̀ kí nìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ òun ni pé ẹnìkan kì í jẹ́ kí ilẹ̀ ọ̀fẹ́ Yorùbá wí jẹ́ kí n jẹ ní máyò dùn bẹ́ẹ̀ nìkan bá ń jẹ lójú ọpọ́n ayò ayò lè dùn yẹn ò kí ń sáyò mọ́ ó ti di àjùlọ ńgbà wo bá jẹ mẹ́ta tèmi jẹ méjì yóò ní yóò máa máyò dùn èmi náà máa kó kan sọ́wọ́ ìwọ náà máa kó àwọn kan sọ́wọ́ ńgbà tí Dangote fẹ́ ní rìfánárì ó yẹ torí àwọn èèyàn tó lè bá a dùnádùrà ni. Dangote, lónìí ńlẹ̀ tòní tọ́mọ́ ọ̀pọ̀ èèyàn ní ń ta mọ́tò tó jẹ́ pé irú mọ́tò kan náà wọ́n ń ta o tí kò dẹ̀ bára mu iye ò bára mu mọ́tò tó ń ta fourteen million o lè rí ń bò míì ní fourteen two fourteen one fourteen three ẹlòmíì lè dín fourteen five ló ń wọ́ta tó ń jálẹ̀ ńgbà tó bá wà ná káàkiri bẹ́ẹ̀ ló wò pé ah, mo ti rí fourteen one ń bì kan o ẹni yìí dẹ̀ pé fourteen five kí ni ìyàtọ̀ kọ́lọ̀ àbí ṣé kọ́lọ̀ tibẹ̀ náà dáa tó ni alọ́ ìrìmù ń bẹ lẹ́sẹ̀ tẹ eléyìí alọ́rìmù ń bẹ lẹ́sẹ̀ tọ́ náà kò sáyé lọ́rìmù lẹ́sẹ̀ tọ́ náà ṣùgbọ́n ah, ṣé mo á lè fi odidi four hundred thousand naira rà lọ́rìmù tán ni four hundred naira náà four hundred thousand naira náà owó ni èyí ò kó lọ́dọ̀ ní fourteen point five ó dẹ̀ lọ sọ́dọ̀ ní fourteen point one ntí máyò dùnú gbogbo alarántí dáadáa ká ní kò sí glo ni ibo nìgbésí ayé wa ìbá wà lórílẹ̀‐èdè yìí lónìí abẹ́ tí yá gbàgbé ni nígbà tẹ́ MTN àti kí lorúkọ ẹ dé ṣé Econet náà kọ́kọ́ dé Econet ló kọ wọ́n gbà tán kọ́kọ́ dé náà tí ìdí Econet gan olórúkọ tán gbé dé ńgbà tán dé ńgbà náà MTN ní òpá kọdà ńgbà tí wọ́n dé wọ́n ń ta line wọ́n ń ta sim ní thirty thousand naira fóònù pàlàbà kan báyìí Nokia thirty three ten wọ́n ń ta ní thirty eight thousand naira fóònù jẹ́ tó lówó ńgbà náà bọ́n ṣe ń kọ́ àwọn èèyàn jẹnu ẹ̀ ń lówó wọ́n rà á àwa yìí ńgbà tí sim card di twelve thousand naira mo tó rówó rà njọ́ tá a láti kẹjà do you know pé mo sáré dé Ṣàngó láti lọ́ọ́ mówó láti wá padà rà ní kẹjà pé kó tó wọ́n sí i pé bóyá yóò tó wọ́n sí i gbogbo fóònù tán kó wá ń gbà náà àárí kankan ló dé ń bẹ̀ mọ́ ngbà tí gbogbo wọn ta lówó ńlá bẹ́ẹ̀ làwa ń gbọ́ nípa glo ní glo ń sọ fún wọn pé bóun bá ti dé o mo sì rántí dáadáa seven thousand five hundred naira ń lo wọ́n ta tọ̀dọ̀ ń wo glo ló dé pẹ̀lú per second billion mínítì làwọn econet àti mtn ń ṣáàjì ńgbà náà débi pé ojú fóònù la máa ń wò tá a bá ti ń call ò ní lè concentrate sórí call tó ń call ọmọ wò ó ṣé kò tí ì kọjá fifty nine seconds because nígbà míì tó bá ti kọjá fifty nine seconds nígbà tó o bá ní kó tẹ̀ ni o bá ní tẹ̀ ni o bá ní kú tí ó fi yí kọjá one oh one hmm, ó bá kú sọ pé fẹ̀ntẹ̀ ẹ máa sọ̀rọ̀ lọ ó ti ré kọjá hmm, wọ́n kú iye kan náà ló kù kú já owó ìṣẹ́jú méjì náà ló kù já ẹ máa sọ̀rọ̀ lọ mọ̀ ń gbọ́ yín olúwa rẹ̀ kúkú mọ̀ pé olúwa ti jẹ gbèsè sixty naira báyìí tọ́yẹ pé thirty naira náà mo ní kí n mánéèjì gbèsè bá dé bá a ti ń ń gbà náà nù ní glo bá ní bóun bá ti dé ní tòun o second billing ló wọ́n mọ̀ ṣe tọ̀dọ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé iye tó o bá lò ò ní san láyé salad ètí sáláàtì àti físáfò lọ́wọ́ afọ gbogbo ẹ̀ lójú àwọn yẹn náà wá ń fòyàn ní gift data bọ́ba ti ra káàdì wọ́n fi data sórí ẹ̀ bọ́ba ti ra káàdì ah, lọ́wọ́ àwògbé tún ìwà lélẹ́yìí kí n ra káàdì káàdì tá a ti ní èdè gan torí ká lè gba data ọ̀fẹ́ a mọ̀ rà ìyẹn mọ̀ compile lórí ara wọn káàdì wa mọ̀ lékún sí i wọ́n mọ̀ ń fáwọn èèyàn bónọ́ọ̀sì lórí káàdì tán bá rà náà tó bá lò dú hundred naira ń fún five hundred naira ntọ́jẹ́ káyé ọ̀dẹ̀ wá lọ́rùn nípa calling nìyẹn so ká láwọn MTN àti Econet wọ́n bá yarí ńgbà náà pé kò yẹ kíjọba má fún Glo àti Fisafone àti Etisalat kíjọba má fún ọ ní láísẹ̀sì ńbo nígbésí ayé wọ̀ bá wà wọn bá kàn máa dé wa mọ́lẹ̀ náà títí dọ̀la ni lónìí ọ̀fẹ́ ni wọ́n ń fún yàn sim card wọ́n bá ti fún sim card wọ́n fi káàdì ọ̀fẹ́ sórí ẹ̀ ó lè jẹ́ one thousand ó lè jẹ́ two thousand lélẹ̀ tó túmọ̀ sí pé n ta fowó ńlá rà ń náà ó ti dọ̀fẹ́ lónìí torí competition tó wà so èròǹgbà Dangote láti kólé ayé wa sínú kólótó sínú kóló dìgbà wo kí lọ́jọ́ orí ẹ̀ kí ló dé táwọn tí wọ́n ti ní òkè fẹ́ kẹ́lòmíì ò gbégbé ayé ìrọ̀rùn mọ́ epo tá à ń rà below two hundred naira kí Bọ́lá Tinubu tó dé ó ti di nǹkan tá à ń ní one thousand one hundred and fifty naira ní mọ́ra lónìí one thousand one hundred and fifty naira ní mọ́ra lónìí a gbọ́ pé àwọn kan ń tà ní one thousand two àwọn kan ń tà ní one thousand three hundred so báwọn independent market bá wa wá rí i pé àwọn fẹ́ import kí ló bí importation wọn pé àwọn fẹ́ import tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ètò tí mo ti ṣe sẹ́yìn lórí ọ̀rọ̀ Dangote NNPC federal government Bọ́lá Ahmed Tinubu independent marketers mo mọ̀ pé àwọn tó bá jọ́jọ́ ọ̀gbọ́n máa agree pẹ̀lú mi pé ah, ah lóòótọ́ ni bọ̀bọ́ yìí sọ wípé kò séèyàn méjì tí ń jẹ́ NNPC Bọ́lá Ahmed Tinubu wípé bísínẹ́sì Bọ́lá Tinubu lẹ́ NNPC now and again tẹ́ ẹ̀ bá gbàgbé mo ní NNPC máa negotiate pẹ̀lú Dangote ìsídà wọ́n kọ́kọ́ dọ́gbọ́n wípé káwọn jẹ́ intermediary láàrin Dangote àti independent marketer káwọn máa gbé káwọn máa tà fún independent marketer gbogbo wa pariwo pé ah, àwọn náà jẹ́ kọ́ wọn o alágbàtà ni wọ́n ti sọjà àdọ̀ wọn o nǹkan nǹkan NNPC wá forí mọ́ làwọn release independent marketer àti Dangote tí wọ́n transact láàrin ara wọn lẹ́yìn ẹ̀ láriwo tí wọ́n á gbalé gbọ́ gbòde yìí independent marketer ní wọ́n kọ́kọ́ sọ pé àwọn negotiate lọ́wọ́ pẹ̀lú Dangote later ni mo ti wà patronize Dangote epo wa wà lọ́dọ̀ Dangote nísìnyí kò réèyàn gbé Dangote wa ń sunkún ẹ̀yìn káàkiri ìkanra yẹn lọ́wọ́ bí Dangote tó fi pè wọ́n lẹ́jọ́ so àwa wà ń wò wípé kí ló ṣẹlẹ̀ láàrin wọn ń wọn pọ̀ náà ló tú wọn káyìí kí ni tó dé gangan láàrin wọn kí ló ṣẹlẹ̀ ṣe negotiation àwọn àti independent market àti Dangote forí sanpọ̀n ní lọ́nà wo òye tó yé mi láàrin òní wípé NNPC fẹ́ jẹ níbi tí wọn ò ṣe sí. Si wọ́n ti rí ipa àti pariwo pé ah NNPC máa máa gbépo kí lọ́kàn wọn kàn jẹ́ kàn patronize wọn directly wọ́n wá láwọn yọwọ́ kàn patronize wọn directly but lo and behold NNPC fẹ́ gèrè ńbẹ̀ negotiation tó máa ṣe pẹ̀lú Dangote ni pé iyekíye tó wù káwọn èèyàn rà lójúmọ́ iye báyìí lẹ́mọ̀ yọ́lẹ̀ fún wa káwọn independent marketer náà wá wò ó pé ewu làbọ̀rọ̀ ṣìná sí bàṣá o mú làwọn ṣe máa sanwó fẹ́ tí ò ṣiṣẹ́ kankan rárá àwọn làwọn ní táǹkà wọn táwọn fi gbépo àwọn làwọn rò epo sí àwọn làwọn ní driver àwọn làwọn lówó èrè wo làwọn wà jẹ́ ń bẹ́gbà táwọn bá ti yọ iye kan fẹ́ nìkan láéláé kàkà kíkì ní ń ẹkùn kálukọ́ yàsọ̀dẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìyẹn ló wá bí NNPC nú ló independent marketer nú nbọ́yá NNPC wa sọ fún wọn pé àwọn ò fìyà jẹ wọn o tó bá yá o tí wọ́n bá kọ̀ tí wọn ò jẹ́ káwọn jèrè táwọn fẹ́ jẹ o tàbí kán gbọ́dọ̀ àwọn lọ o làwọn yẹn kúkú fi wá boycott Dangote àti iṣẹ́ ìṣú ẹ̀ NNPC àti iṣẹ́ ìṣú tiẹ̀ náà náà fi wá resolve sórí pé káwọn kú máa import báwọn ṣe import tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò kú sí yàtọ̀ because as far as i'm concerned kò sí yàtọ̀ expectation gbogbo àgbà tán pé Dangote ń kọ́ refinery lọ́wọ́ ah tó bá ti parí ẹ̀ ní ìsìn ayédáadé nu epo dìrọ̀rùn nu expectation wa ni pé epo máa lẹ́ẹ̀sì but lo and behold epo wọn sì ni o ìrètí wa já sòfò lórí Dangote expectation wa ni pé yóò jẹ́ kí epo rọrùn yóò jẹ́ kówó epo wálẹ̀ but owó epo rọrùn kò dé wálẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà orí mẹ̀kúnnù ló lọ so like I said the plaintiff expresses distress stating that its investment are at risk unless the court intervenes to declare that NMDPRA is not fulfilling its statutory responsibilities under the PIA by encouraging local refineries but in, uh, instead issuing import licenses for petroleum products. now bí ó bá jẹ́ NMDPRA wọ́n encourage local refineries dọ̀sí mi lélẹ̀ tó túmọ̀ sí pé Dangote nìkan kọ́ ni ó ń produce epo refinery wo ló tún jẹ́ private tó tún ń produce epo tó dẹ̀ jẹ́ pé wọ́n refine ẹ̀ lábẹ́lé refineries pọ̀ nàìjíríà o tó individual refineries o but tí wọ́n produce ní ọ̀pọ̀ púpọ̀ o now sáwọn náà base lórí pé iye tí Dangote bá ti tajà làwọn ta ni ṣébì kan náà ni wọ́n jọ wà ṣé location kan náà ni wọ́n jọ wà then àbáwọn import wọ́n ń dà sí depot wọn ni àbí wọ́n ń dà sí refinery wọn ni so tí wọ́n bá wá encourage local refinery doesn't mean pé àwọn tó bá ní interest láti rà á outside wọ́n lè rà á ń bẹ̀ mọ́ because a ní local rice every day ni wọ́n import foreign rice ẹ ń lówó local rice ń jẹ jẹjẹ àwọn ẹlẹgbẹ́ kẹjẹ bú ti mọ̀ pé local rice làwọn jẹ àwọn èèyàn kan bẹ wọn ò lè jẹ local rice foreign rice ni wọ́n ń jẹ ìjọba ò sọ pé ṣe import rice so far àtàn bá ti san duty lórí ẹ̀ kán mọ̀ gbégbá inú gbóni ìjọba ń sọ then eléyìí tí wọ́n import ewúrẹ́ kọ́ ni ó jẹ́ òyàn ni ó jẹ́ o iye mọ́tò aláta tó wù ní dé èkó ní dé ìbàdàn lójúmọ́ ẹnìkan kò di ẹnìkan lọ́wọ́ torí pé òwò kì í fún òwò lọ́rùn so ẹ ti rí i pé olówó olóore tí ó ṣe mẹ̀kúnnù ju mímú sìn nìkan lọ tán bá ń sọ̀rọ̀ nípa kaba Dangote ti fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn kaba ó ní business ń wà at risk ilé ayé tiwa náà wà at risk bàbá your business is your best personal business that is your life we also have our lives at stake because whatever you earn whatever you have is for your family not for us agbájé lówó babẹ̀ ẹ̀ lóògùn fáǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni kò kan àwa níbí kò gun alápá kò gun alẹ́sẹ̀ kò kọ̀kọ́ wá ń tan so now wọ́n tún issue import licenses for petroleum products bẹ́ẹ̀ ni a lè sọ wípé torí pé Nàìjíríà ní NTA kí wọ́n má issue license fáwọn private television stations bí ó bá jẹ́ ni a ní gbọ́ channel o kò ní sí Arise TV kò ní sí MITV kò ní sí TV kò ní sí TV kankan tí ó tún lálẹ́ wù mọ́ ká ní bí Dangote ṣe ń ṣe yìí bó ṣe ń sọ̀rọ̀ yìí níjọba bá wò ni LNBC bá wò ni pé ah, FRCN ti wà nílẹ̀ Federal Road Service uh, Federal Road. Uh, commission of Nigeria First Federal Radio Commission of Nigeria kò ti wà nílẹ̀ ẹ kò dẹ̀ yẹ kẹlòmíì ó ní mọ́ gbogbo àwọn radio station tó wà káàkiri à ní gbúrò wọn o àwa náà ní aspire pàfẹ́ ní radio station ẹnìkan ò kí ń jẹ kílẹ̀ ọ̀fẹ́ business ẹnìkan ò yẹ kó affect the whole country ntí Dangote ń gbà lérò ni pé kó nìkan kọ́ mọ dá tepo kọ́dẹ̀ jọ́dọ̀ ẹni gbogbo Nigerian patronize kí business rẹ̀ máa boom kórúkọ ìdílé tí wọ́n máa ga sókè kórúkọ ìdílé tí wọ́n máa lọ sílẹ̀ ńgbọ́ bá jẹ́ gbogbo owó tá a nílé ayé la fi repo tán gbogbo owó tá a nílé ayé la fi ra gbogbo tán tà lé iṣẹ́ Dangote tán ká Dangote nìkan ló ń ṣe cement nílẹ̀ yìí lónìí majority èèyàn ní kọ́lé o ntọ́gbà lérò òye mi o táwọn mẹ́ta bá ń ṣe cement táwọn mẹ́rin ń ṣe cement táwọn mẹ́wàá ń ṣe cement cement wọ́n máa produce gbogbo èèyàn tí ń bẹ ní nàìjíríà tán bá ń patronize kálukú wọn kálukú wọn máa rí tají ẹ̀ sí refinery rèé kì í ṣe gbogbo èèyàn ló lówó àti kọ bó o bá lo olówó àti kọ sóò rí pọ́nbi tó o ti fẹ́ kọ sóò tiẹ̀ lè kọ sóò lágbára láti kọ sóò olówó ẹ̀ sóò rílẹ̀ láti kọ. So bó o bá wá rí ilé owó ńkọ́ so with that tó bá gbé mi lòun bá calculate iye tí wọ́n import epo láti abroad bó bá jẹ́ ten ten dollars ní mú jáde kó ní mú lẹ̀ lórí ẹ̀ tí wọ́n fi tó fi jẹ́ pé tán bá sí ten ten dollars yẹn jọ yóò ti jówó ńlá lójú wọn pé ah irọ́ o <laughs> owó ńlá lélẹ́yìí o instead àtúnṣe wàhálà fẹ́ sùn lọ sí. Si lọ sí Germany lọ sí kùwọ lọ sí Switzerland nkankan yẹn ẹja kúkú ra tẹ́lẹ̀ náà o wọ́n ṣe bẹ́ẹ̀po náà ni wọ́n bá ti dànù mọ́tò yóò ṣiṣẹ́ wọ́n dànù ọ̀kadà ń ṣiṣẹ́ ẹja ara ń tààrà ń bí kì í ṣe láti ní lọ́kàn láti jẹ gàba àkàndá mò ń bọ̀ láti wá ṣàfihàn àwọn nǹkan ẹ fún mi ìṣẹ́jú méjì ẹ jẹ́ n ohun tí mò ń ta God bless you all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 kí ló fà tápákọ ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathing oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo gbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. tọdún yìí tó ti wọlé dé o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 junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea herbs and stop spices lórí facebook at oea underscore herbal lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/herbal.com email address wa ni appstrops2019 at gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọọba ọlámilẹ́kan olóhùn aláṣẹ oea herbs and stop spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ẹ káàbọ̀ padà so lórí ọ̀rọ̀ dangote nnpc àtàwọn independent marketers ntọ́pa wọn pọ̀ ní tiwọn ká lọ́wọ́ nbi tó lè dé ń bẹ̀ ni pé àwa ní pàṣán kínní yìí ń gbó mọ́ lórí àtẹ̀ntọ́ra nígbà àtẹ̀ntọ́ra láwo ntí wọ́n bá rà ni wọ́n tà wọn ní máìndì iye tó bá jẹ́ wọ́n sá pé a lè ṣe láì lo epo petrol lójúmọ́ nílé ayé wa base lé lórí so with that wọ́n ti mọ̀ pé iye tá ngbà tán kó sepo di one thousand plus nísìnyí àsunkún àpariwo àbínú àjà àprotesti àsọ̀rọ̀ àgbàkámú àwọn kan nu wọ́n mọ̀ sọ pé bàbá sátì ẹ̀ ti ń rówó rà á àwa kan àwa minimize ní tó bá yẹ ká ṣe àwọn òpònú kan máa Comment nonsense. kọ́mẹ̀ntì sẹ́ṣàn àwọn tó yẹ ilé ayé òye ẹ̀rọ gan arógóńgó o lè mọ pariwo nísìnyí ibi ń gbà yẹn ṣe báwa kan sọ fún pé máàní yìí ò ní nǹkan tó fẹ́ ọ̀fà ó ní nǹkan tó fẹ́ ọ̀fà o kò ní nǹkan tó fẹ́ ọ̀fà o ẹni tí mo fẹ́ tẹ̀lé mo ti tẹ̀lé yẹn ẹ̀ẹ́n ẹ̀kọ́ yẹ ká wà tribalist kínní kan tó tó bá jẹ́ ọmọ ìyá èèyàn tí ò bá ní í ṣe dáadáa kò yẹ kéèyàn ó ṣe dáadáa kì í sọ̀nà tó gbà wá ń gbà yẹn ni yóò gbà wá tí ń fi support ẹ̀yà míì ẹ̀yà míì tí mo fẹ́ support ó gbọ́dọ̀ rántí ẹ̀yà tèmi nínú ìjọba rẹ̀ yóò negotiate pẹ̀lú ẹ̀yà tèmi ni kì í ṣe pé yóò wá pẹ̀lú agídí bí ẹni pé kákàndéédé gbélé lọ́wọ́ ẹ̀yà míì tí ó tó nídìí ìrànlọ́wọ́ mi tó nídìí assistance mi tó nídìí support mi yóò sọ àǹfààní tí ràn mí fẹ́ jẹ ńbẹ̀ kí n tó mọ̀ so as far as i'm concerned ntọ́ bá mu tí Bọ́lá Tinubu ò bá fi dáa tí ò dìlífà ó túmọ̀ sí pé kò tó lè dìlífà náà méjì tó kù yes i can say it categorically tó bá mu tí Bọ́lá Tinubu ò fi láǹfààní àti dìlífà o Peter Obi ò lè dìlífà Àtíkù ò lè dìlífà rárá because kò sí májìkì kankan tí wọ́n fẹ́ perform ẹni tó jẹ́ magician láàrin wọn náà láti test yìí àwa ti lè sọ bóyá ó fail àbí ó fail kò tí ì fail délẹ̀ n ti mara ni wàhálà ń complain lé lórí and that is normal. àní mọ súfèé kí wọ́n ní ká mọ yín mú ìkànlá àfọwọ́ mú bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n ń gbà fìyà jẹ wá tàbá complain ìyẹn ò ṣe business ilé ayé tiẹ̀ tí n bá ń complain kì í ṣe torí ara mi nìkan ni mò ń complain fún à ń sọ̀rọ̀ sáwọn tó wà nípò agbára ni and lo and behold pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ń wo nǹkan tá à ń ṣe lára wọn ń wo nǹkan tá à ń ṣe wọ́n mọ nǹkan tá à ń ṣe bí gbogbo àná la wà ní different platforms káàkiri wọ́n ra wọn tá à ń ṣe ń bẹ̀ wọ́n ń wò bí ó bá jẹ́ eléyìí tó gbá boat driver létí kí ló dé tí gbogbo ayé fi tètè dìde ó túmọ̀ sí pé wọ́n ń gbọ́ so lo and behold ọ̀rọ̀ Dangote NNPC pẹ̀lú àwọn independent marketers federal government gangan forí mọ̀ sínú. No? ntí yóò jẹ́ kó yé ọ pé government mọ̀ nípa ti ń ṣẹlẹ̀ ni pé kí ló dé tí federal government ò respond tán àti ẹ̀sọ́ nǹkan kan pa rẹ̀ wọ́n dákẹ́ wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n pẹ̀pín wọ́n mèsì ọ̀nu lórí ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè nàìjíríà tinubu ọ̀sọ̀ nǹkan kan kò pé dangote ṣe dáa kò pé ò ṣe dáa kò pé nnpc ṣe dáa kò pé ò kò pé independent marketer ṣe dáa kò pé wọn ò ntí federal government sáà ń wá ni pé kówó orí ọ̀sà ti máa wọlé sọ́dọ̀ tiwọn ẹ̀ ń bá gbé epo kọ̀ sanwó yóò sá ní tíkẹ́ẹ̀tì tán já ń bẹ̀ bí èèyàn bá ti gbé epo rìfáínárì àbí èèyàn import epo wọlé yóò sá san duty so gbogbo àwọn yẹn táwọn custom bá ti ń deliver lójoojúmọ́ tí Nigeria immigration ń deliver lójoojúmọ́ táwọn ọlọ́pàá ń deliver lójoojúmọ́ tí gbogbo ẹ̀ ń deliver lójoojúmọ́ gọ́ọ̀mẹ̀ntì wà ókè ńlọ́jà ń sọ wípé all at our own expense àwa ní pàṣán rẹ̀ ń gbó lórí so lawsuit ọ̀hún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn ń tí ìbá débì kan ó túmọ̀ sí pé ìpele ìpele la máa pín ètò yìí sí bó o bá gbọ́ pele yìí tó o gbọ́ pele tí ń bọ̀ ó mí e o lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà á pàdé fún apá kejì yìí ṣé Dangote versus NNPC and independent marketers ní ká ká pè ní àbí Dangote ń sunkún tàbí kí ni ń pa Dangote lẹ́kún títí ìgbà tí wọ́n padà wá ẹ jẹ́ ń sáré ran ilé ti FM radio project mi níbi tí mo ti ní mo nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn láti kún mi lọ́wọ́ láti support mi kí n lè mú àlá mi ṣẹ àlá ọjọ́ pípẹ́ and again ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín sẹ́ẹ̀ ti ṣalábàápàdé ètò wa onídèmọ̀dè onídèmọ̀dè ṣe intro ẹ̀ wà ń bẹ̀ yẹn tó bá bà ń bẹ̀ yẹn bá ń lò ó onídèmọ̀dè. onídèmọ̀dé bẹ́ẹ̀ bá ti bá pàdé ó fẹ́ dàbí ẹ̀dá ìtorí afẹ́fẹ́ nì who wants to be a millionaire ìgbà tí mo gbá research nípa who wants to be a millionaire mo rí i pé ètò United Kingdom ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lónìí wọ́n ṣe ní more than one hundred and eighty seven eh, one hundred and eighty seven countries ni wọ́n ti ń ṣe who wants to be a millionaire so replica yẹn ni mo lè pe onídèmọdè torí pé àlá láti ọdún two thousand and eleven ni àwọn nǹkan tí mo máa ń ṣe ń tèmi kì í ṣe nǹkan tí mo máa ń rí lórí ìkọ́ kì í ṣe nǹkan tí màá kàn déédéé rò overnight tí màá dẹ̀ ṣe overnight no gbogbo ẹ̀ ló máa ń gba processing ó take me ní thirteen years kí n tó ṣẹ̀ṣẹ̀ rí i pé mo bá débi tí ó lápẹ̀rẹ̀ ǹtí ìbá débi tí ó wù mí tán o ṣùgbọ́n at least mo ti bá a débi tó lápẹ̀rẹ̀ so ó wà lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá láti tó fẹ́ràn èdè àti àṣà Yorùbá láti gbé ètò yìí lárugẹ onídèmọdè onídèmọdè so likewise òun náà ni ti FM radio mi tí mo ní ó wù mí mo láláì pé mo fẹ́ kọ́ lọ́ọ́ ràn mí lọ́wọ́ láti múṣẹ bọ́lọ̀ ń bá kà ń mọ́ ẹni tí yóò kún mi lọ́wọ́ láti lè gbẹ́rù dókè ẹ já sọ̀rọ̀ lórí whatsapp kí n fún ìlàkà nọ́mbà tẹ́bà mi fi sí ẹ má gbàgbé o láti january 1st ni mo ti ń sọ̀rọ̀ nípa fm radio yìí láti ìgbà náà ni mo sọ pé mo nílò ìrànlọ́wọ́ èèyàn 500 tó máa fún mi ní one one hundred thousand naira ìyẹn five hundred tí yóò fún mi ní one one hundred thousand naira well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 bó bá jàkà nọ́mbà mi gangan lẹ fẹ́ Polaris Bank ni Polaris Bank four zero nine one eight nine nine three nine three four zero nine one eight nine nine three nine three eight nine nine three nine three ó kọ tí mẹ́ńbẹ̀ Awikonko TV and Advertising Company Limited